abi ẹ abi bàdí ló ti tààrẹ bẹ̀rẹ̀ ní abi ẹ abi bàdí ló ti tààrẹ bẹ̀rẹ̀ ní abi ẹ abi ẹ abi ẹ abi ẹ abi bàdí ló ti tààrẹ bẹ̀rẹ̀ ní abi ẹ abi bàdí ti tààrẹ bẹ̀rẹ̀ ní abi.

si quiere este, que mi sobrino se quede allá con usted hasta que le arreglemos con usted, aquí hay seriedad. Y, y me da gusto que sin conocernos usted se este, esté dando esa oportunidad.